صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإهسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أني أشو ذو الحجة إلى الميت إفضو 1438 أدو إهجرة أشو august ìṣẹ̀kẹjọ yanolu ogunyanmẹ́lẹ̀ ìkọ̀dọ́ 2017 karatuwa ní inṣáàlá àyà ṣánẹ̀ báyí tafsir al suratul hajji aya 60 Hmm? sixty onu sixty sakwa ni naam aya sixty six aya sixty. ألم تروا so now بسم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله فخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم ألم ترى عيدي أل أبكيما أن الله ركني وندو الله سخر لكم ما في الأرض òun hù lọ́la ó mẹ́ àmẹ́hùn kìí yóò jáàni ẹ̀hùn dúkì yóò jáàni ọjọ́ hù lọ́la wá ojú lọ́la kọjọ́ làmẹ́yìn lọ́la wáyé òun àádùn má ti kù ìṣẹ̀ lọ́la ọwà ọkọ̀ ka ọjọ́ ní kí dukọ́ṣẹ́ àbùkù hàn mú lọ́la bá ọjọ́ ma má nẹ̀dúdò òkúta òkúta ọlọ́lá papó nẹ̀dú máa fún alùpùpù wúnyẹ kọ́ ìmọ̀ọ́m dàkàyà amẹ́lá ọjọ́ jẹ́ ńlá àpá máa dòdò yọ láti aláṣẹ́ ìní hàyìn ńlá àpá màá ní. ṣùgbọ́n ní ẹ̀la ẹ̀kẹ́gọ́ àṣìní ìnẹ̀hún dọ́ àṣìní ọjọ́ jẹ́ ńlá ìṣìní ṣẹun bá ìṣìní ṣokùn ayé ẹni náà máa bá yọ òwú yẹ dá torí òkókè àgbẹ̀ ṣé àkókò lẹ yàá yàá lẹ náà kowe de anyi dagi akwane wala ya gabo anabone kele tali baba oya ye kinoma ojo ma jenga ma yele kuma chini wu kuma wu le duwa kuma anya anyi danywa ama ama chini rulema ami bia ami wu amela ki bobo adodo jo la fe ojo en du lo la won apaku wal fulka

tọkọ ní akójú àlùtà tẹ ẹ bá tọ ìmàmú wọlọba nà máa mẹrun ọjọ ń dà wọnyú ilà bí ìdìní kútọ ọ̀nà ọjọ òun ìṣe yìí yìmùsíkù sọmá àtàkà àlàlárúbí ilà bí ìdìní ìwọ́n yóò jálè kí wọ́n agománẹ̀ ẹ̀wọ̀n lẹ́kẹ̀ àlùlẹ̀kẹ̀ ọmọ ìṣe ìtọ́ ní ìṣẹ̀ṣẹ̀ ọjọ́ rẹ̀ mu iná láàbì náà ọjọ́ tánẹ̀tánẹ̀ pa àmúnẹ̀ bá lẹ̀rọ̀ òfin òfẹ̀dọ̀ yẹ̀ ọ̀gbìn yẹn lẹ́yìn lẹ́yìn rahim ìyàwó ní jùmúmi kí àwọn dùn àmà bàbá kéèké ọyọ́ náà وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور نعم تبارك وتعالى إنه وهو الذي أحياكم إنه كنك يعد رأي ممن Eh, ọ̀rá ẹlẹ́jẹ̀ adùnmọ́mẹ́yìn ǹṣẹ̀gbà kàdébìyẹ wa amóòtù mẹ́lẹ̀dà tọ́gbáló ẹ̀gbàlẹ́ ọjọ́ ajé wọn má dìmí tó àìhù akínáríà hadithi kàgidé fi arbaun hadith hadithi abdulrahman iye anabi sallallahu alaihi wasallama yẹn nẹnẹ dúmà dìmí tihun challenge ẹnẹ dúmà kùsọ nà ń kọ́ máa fi yún ọjọ́ gbọ́ méjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ omi mẹ́ níyì ọjọ́gbọ̀ méjì ẹ̀tsọ́ pẹ̀ bí ẹ ọjọ́gbọ̀ méjì ẹ̀tsọ́ rẹ òbílẹ̀ máa mímí du máa mímí du kì á di mi téhù yìí bá gbogbo kì wú kì á di mi téhù yìí wọ́n yóò mẹ́rù bí arúgbó ohun máa dọ̀dà ní torí kí mẹ́lẹ̀ kọjá nìhun kọjá ngo magde ke ya de hun bi katbi rizqihi arziki ka konki aneba galu ki de ilohil mahfuz de oya ko kotane e ga na mole tibala ku anya ko to be do jo ko ko jo na lem ya un du ko ko ba ti ma menim to e to ya mda je mela ku ki o copy we uh, e ki du bojo yele ti general mi sheyin lohil general file ili tim ohun ìṣe yìí so ìdábẹ́nẹ́kọ́ kí textbook adé so ṣe ń kí tíṣà ya yá di handout eni kí a ṣe kún àmẹ́ emú textbook lele ohun màdúrà kí handout ya handout ń mẹ́ òun náà ìwọ̀n lẹ́mẹ́lẹ́ out ń handout dẹ̀ ìmẹ́lẹ̀ dùn textbook ma ya enwu gbogaga eke achekwu nga ma echọgbodo ọla dị yọma ya chekwu ina ikwu ma du nwe ke ma iki gbọgbọkpọla etọgbalụ yele ma dọghachi na key point yi imamudue tí o tó dáálẹ̀ ọjọ́ ya general file kì dúgbò wọ́n ya jẹ́ ń ma tó kúkú máa ń personal file private file yíwẹ̀ máa ń wọ́n create máa mi file dìwọ̀n that means takò ẹ̀kẹ́ wéfìlẹ̀ màlìgá mi file dìwọ̀n sìmẹ́lá ikú kì á bí file lẹ́ ma putin in charge of file ebele chimela ku ya dimiti hu so wole ma kan agini garis ki kenela nya n'ede ụkọ abajọ uko abajo e uko e ojo ya je ma ge ole ma fuz ma uka ki to gị ki aje chodo mel ụkọ so aris ki wa na aris ki ane ya no ko gugu ki akoko bi e ile e oko million deli meta abakoko million melu ake wa abajo oko ke pa be ko

ọgbọdụ ame ole mela ekwu ya kụkpakwụchaka soche nke m daba wehile oyi oliga mụra yi dueta kewa me ahịa kum dora emume tumma yumitukum ine gbakum enyakwu tumma ubilege yuhyikum allahu aṅụ dora emume ge yi kum ma adụ na yi abi ma kpɔkpɛ ni tsutsui wɛ ma dɔ la yɛ lɛ ŋu nɛ yiba yɔ ma gbalu kɛ lɛ tefi ra yɛ ni ama ɛlɛ tefi suratu ghafir ba tɔma yɛ ni alukɔjɔ kakitsɛ ta itse mi ba yɛ ni itsɛ ta itse nɔ ra yɛ kɔjɔ adu ŋu tsi yi uku ko nɛ akɔ atsi yi abegisa alɛ ŋutsu bo ma kini kɔlu rɔbana amatɛnɛ tɛnɛ tɛyin arama tso ari amuta. فقالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل تبارك وتعالى إني تكا مكابر قوليما تكا مكابر إني أو أندوا أمتنا اثنتين ونبا ميجي نجاوكو ẹgbẹ́ ijó òdodo ọjọ́ ayẹlẹ akitigbẹ́ ká ṣe ìhìlẹ̀ ijó àlékú ìyẹn ayé ìkẹ́bẹ̀rí màmú adúkọ́ àná ọ̀rá yìí ní ọmọ àníjọ́ àkọ́gbẹ́gbẹ́ lẹ̀ náà ṣe yìí amẹ́la ìkú láńgọ́lù màwọn dàbí wọn jẹun àlékú ayé ìtẹ̀nẹ̀tẹ̀nẹ̀tẹ̀ni wa ìgbàkadé fi yé wa tákàmúdọ́ma àwọ̀rá ayé lẹ̀ ṣe àwọn yìí ìkẹ́bẹ̀rí màwọn mọ̀ra ẹ̀dá tó ìwà níjọ́ àkédùá màdùá gbẹ́gbẹ́ lẹ̀ ọ̀rá ayé lẹ̀ náà lẹ̀ tó ẹ̀dọ̀rá ayé méjì ń wa àyẹ̀wò àkókò méjì fahal ila kuruji min sabil tun ke nike shala ya ida di to kamu gbo mi kali ti dunia kada bi ya chora yo mune ai oni le ye je ge shati kwa hai eli brain ma do yo ma ye ko yo je ku ma ma eh, ma o he ma tun ni ke shala ma je ma ni ke oda bi ngo weni oda bi chati kuma ko ada ma to duniya da aire de ye je ge hmm ile yeshin eh, abduke di brain ojo ojo won ni kiri lele to tura allah tabaraka wa ta'ala ni on do rai ngame ipame won da bi do rai ngume ama kem ile ba la kafur on e cha dugbe de oje on kuma eh ma ṣe akini is ungrateful ẹni lẹ́ṣẹ̀ nẹ̀kẹ́ agbédi ojú ẹ̀yìn kò máa ṣe wọn rẹ̀ wọn nẹ̀yìn lẹ́ṣẹ̀ agbédi ojú ẹ̀yìn kò máa ṣe wọn ìṣàkà ní gbédi ojú ẹ̀ háhà ọ̀nà tí kìkì sí ní kọ̀dọ̀ èrè wọn alẹ́ ẹ̀bà kẹ́ ṣe wọn ìyàwó but dẹ́ pẹ́ bá because of that nature ọ̀nà dɔkɛ ne kula ba ye ga akumi kɛta dɛ lɛ dɔw ko gudu sukulu ŋui lɛ dɔw ko mi nude yɛ gbɛmɔ ŋui lɛ y'a tsɔ gawo mi aro tasibiti gbogbo ɔma lɛ mu do ko nɛ ɔma ko mi bi òun daka kɔlɔ gɛ n'ayi mi dɛ ye ito bɛ bi a tia ye inali insana lɛkɛfu ɛn lɛ tia nebi sallallahu alaihi wa sallam aka alikabo bɛlɛ tini na kɛn si leke le ho na yɛni tudu kumɛ sa sɛn ɛn eh? yakufuruna. yakfurna al-la'na wa yakfurna al-ashir yakfurna ma sha shi kafiri payenyo kuma shi umanu yani macha macha dubidi uje alheri kuma shi umanu so to dala innal insana lakafur o ne ile ichi kafur tabale ibn kathir yani jahudun imeju ko kwen kuma shi tabale iremele ya ko ngo chiche nyoga na ledu mungu ubila hanga ba allah kama to ba لكل أمة جعلنا من فكنهم نافكوه نعم فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم لكل أمة أما الأمة دوك ما واقف بزمن يعني بآدم عليه السلام الأمة دوك وابا ja'alna man sakan ashe men ai ba e ngare e ngai shulu ashe mru tenguma humna tiku kuma na lu take shi shulu ma gule al umma du ashe da ngai shulu tengu bu ya ci shulu en eh, kuma do akini al mansak e shi arab e ma yani wa aslu al mansak fi fi kalam al arabi huwa al mawdu alladhi ya'taruhu al insan en ngau bu ku ne une take alilulia yana nyugule gbadu ana cheke mo gbadu ويتردد إليه إما لخير أو لشر gbogbooke ọ̀hún ẹ̀tẹ́kẹ̀ẹ́ náà yọ́ mọ́ ẹgbàdẹ́gbàdù níkẹ́ṣùlẹ̀ ẹ̀yọ̀n ẹ̀lì níkẹ́ṣùlẹ̀ ẹ̀yọ̀n ẹ̀lì tọ́mọ gbogbo ẹ̀yìn ẹgbàdẹ́gbàdù lẹ́mẹ́sẹ̀kì màdọ́ ya ara bìí ẹ̀hún lẹ́tí gbogbo mọ́ ẹgbàdẹ́gbàdù tabalẹ̀ ɗan kuma don man sace nga ko kuma an ya ci shuru to ma'ana man sako munage ya ngoshi ushulu ibada yau lacin Allah tabaraka wa ta'ala kini inna salati wa nusuki kul inna salati wa nusuki kama ka kini hi o wa mi kunachi pai ushulu ibada mi kunachi mai ni hi ushulu ibada kidai egbe boya lule pai enwore kuna dofa egbe boya nikishi Eh, ukolo ibada olo munedu mada kinu suk wallahu ta'ala alam qala allah li kulli ummatin ojadu ja'alna mansakan ashi mola isolo isola re karu tenguma humnasiku kene na nara re lo nile fala yunazi'unka fil amri ma ma kikarobe uji ala amire ngadini dunu la yunazi'unka fil amri ama kafiri itu gwadoro kuma karo buwe eh. oji al'amiri nga dini dun kuma kini abegidai <coughs> eh enwo chitaka abegidai a chenge ma oge na eki acho oge nga me ama pa achi mele to ala ni a amado ami malimi kuma ko ya ya gidai abe ba ma kini hi dabal kibun kathiri duwa يعني فالضمير ها هنا عائد على هؤلاء الذين لهم مناسك وفرائض يعني الله ما كان مجدي يعلو لأجي أبوكو يوكونا عارما يومما لجوجو جلالة أبوكو ما ينشوشي إشي نونا عارما كوجودو كما دو تنغو لما ibtada'uha ama kungo lima ma katabna ha alaihim oyo atini ichuluduka meja ati unge unge konga meleka meja chanelen فتدعان له الله تبارك وتعالى ينهي فلا ينازئنك في الأمر إتوك تركو ما وانو جوير يا إيه الأمر ينا إيه ديني وغير إيه يونك ابن كثير ينكي كوا وزي آيالي وانا كاكما كوزيو إن فلا ينازئنك في الأمر إنما يفعلون هذا عن قدر الله وإرادته فلا تتأثر بمنازعاتهم لك wala yusrifuka ka amma anta alayhi min alhaqq ma ki wajere ma chaka na jere kuma ci aluba ile ki aje ngo ki holan aba bi ya ngo shenge malideda engi megide yu yu nga cha ya ne anu turukuma eh da ki munaza a tira ro kune de oja ki fala yunazi unnaka fil amri abu kuma ci shulo mune abaka bu kuma mara re lo mune du ozi alamira dini we ke nitiro alamano wadau ila rabbika gwati nyun wazi ci keda munu muwa kwa oyo e innaka la ala huda mustaqim tuduwe ba onno ko panete وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم

ẹ̀ǹgà onye ọ̀gẹ̀dẹ̀ àlìjẹ́nà ní àbúkù ma tíwọ̀n ẹyẹ nọ ẹ̀dẹ́gbàṣà ma náà gẹ̀ta wẹ́ ní ju ẹ̀gbì tẹlifíṣọ̀nù ọ̀nàlẹ́jálẹ̀ nta buhari amẹ́ ẹ̀gbàkú e yí facebook àbí àmì fírẹ̀ndì ẹ̀wọ́n sẹ́ni ojú whatsapp ẹ̀wú ẹ̀gbì ní ìzìlẹ̀ gbogbo ẹ̀wọ́n múdágo àǹpa kẹ̀wọ́n wí báǹkì kẹ̀múdágo newspaper kẹ̀gẹ́ tí wọ́n yìí ìwọ́n headline this day newspaper daily trust newspaper ohun ẹ̀dẹ́ jẹ́ ẹ̀lẹ́ ọ̀làlẹ́yìn mú màṣínì yá nìyí ń àbẹ́ kéjì ẹ̀ dìjọ ẹ̀ka ọmọ àgbá ẹ̀yà ọ̀rọ̀ alẹ́mẹ́rin àmẹ́ka o tàṣẹ ní kí àgbówò lé ẹni ẹ̀gbà ẹ̀ wá yẹ́wọ̀n ẹgbẹ́ gbọ́ bẹ̀ kò ń tí ọ̀nà alẹ́gbà wá àmẹ́ ẹ̀lẹ́ ẹ̀gì newspaper ẹ̀rẹ́ eh yaba me yare mi me ame ake o yele me ewan o gele ga me aka de ewa dun we ne ewa ye ewa nu aka we ake wa ne wa alu eje mu min alkile take wa ai ma o cha ko aji ngeti gene eja ta da wa ga no kama ye ya no mole ke ti tafsiri ye ya ne ya kan ya ya ko tu ri ta idun aku le di trust di facebook le bole ne ohun ki ma le du iwa wa ki wa nu le ti anga do ede mu ne ha eta ji ma kim do anali tilai ani bi ene ji tolai abana le ye yam un ka kini ine nga ti di yo aljanna kuma ya dun enele to da bana le eni wa in de luka ma mi be ma ba ke to ba ma ke ta ji mu alali lu ke na ya ke na adisi e ma che tiliki ha e kini do di page tin egbakọla akpa ene ke atene bi gaskiya ma e akọlọ gele mu ene ke atene hujja ke atene gaskiya ema eno gene le akito gaya unde di hadisi unde gaya ile ta ke iya allahu akbar te wa shal ke kayenu mi ma nu. ku anda ya na ya ga daga su ko chute mhm ben ke daga ka eh ben ke daga ka ba we shi shalo ka ti ke daga lo ma ye yemu ne min en ke aka ile mu we adaga chole obata ka ya bọ́lẹ̀ ẹnẹ́kẹ́lú ẹ́ẹ̀kúlà láàkù àmẹ́kà wà kìí jẹ̀sí bí máa ta àmàlú kọ́lọ́kùnmẹ́ṣẹ́ ọyọ́ ṣe máa ẹjẹ́ jíwà ìwà bọ́ọ̀lọ́n òbílẹ́gẹ̀ yá kúmú bẹ̀yìnẹ́kùnmí ọmọ alkiyama àgbàdé mẹ́ ọjọ́ فيما كنتم فيه تختلفون ان قال من جاء ما نعم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ألم تعلم أيضا بكما أن الله يعلم ما في السماء والأرض فقال الله سينما

ẹ̀hún ti la ya lẹ̀ ẹ́ a ní sọ̀nà ibi fifty years kì á ṣá náà náà ọdún ní àìṣe yabala kì wá hadithi muslim ìbọ̀dọ̀ òdúgbò oye kọjá ṣá náà lẹ̀ ẹ̀hún dúkìdí lẹ̀ anya kì á yá lù lẹ̀ kì á yá wá ẹnẹ̀ kì á yá kì á yá kì á ọjọ́ fáìlì lè òun dúkì òdúgbò

وما ليس لهم به علم وما للظالمين من نصير ويعبدون من دون الله ما رأوا من وجوجهم ما لم ينزل به سلطانا ẹ̀hùnkà aláhùn máa dùn hujjá dúró wá kàkítí pẹ̀kù máa rẹ̀ ní wọ máa lè sàlẹ̀hùn bí i ilmù a máa nù máa dúkì adùn àti ìtúpẹ̀kù máa rẹ̀ àríwò dìlẹ́ni wọ máa lè gọ́ ní mínàmínà sí àmẹ́nà aláṣí ما يعني وجدون وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير وإذا تتلى عليهم آياتنا ما تني بايا وإيقبا ومبا بينات آية كاكا يكفرجوا وزني تلوازي ما ناتي بوغو إيش غسكيا ما كما ناكا بوغو ألوبا wekpɔlɔ etso na ake ta ke mi dzi dzo etse ma ki yes ɔlɔ kuma ka alo kete ba geskia ŋuti ema tsaka ni ne ke gba ne etse ma ki geskia yi so ene ma ya ma ya gba wo ma ba ki a tse fere ju taarifu fi wuju hilevi na kafaru munkar e ma jali kakini eju ama kaafiri kɔkpɔla lɛ eju ma ŋɛri di kuoyi ile ma akini facial reaction. eh dabal kam tisha cha ka be ma yo be ma yo college verification mai ni wene una moto eh wakena ke wakena gi official reaction moto ika ni ene una kuma manulu na lewe adaga ya ni. it means man interest henwe en egole nge daga ko ye eh eka kini do you understand kama on sini gi jo ma. e eh, ole ti akini be kuma mu yi ole mamu yi ole tande ijo le mama ene ti adu hi ka yesa iwon di human eliku e ti ati ge ni hi to shan ki dala be ko lesson ki da enta machine ki thank you sir thank you sir be ko ije ije iye me ma yo ni ta ba le mo local local mire emda ati o so emi adu le kaza ma adu sai ne de adu radan yo ma ki continue fa madan ehe kuma shi da yila du ga kimi eju ma ke je pa lesson te shi ta'rifu fi wujuhi alladhina kafaru almunkar eju ma kafiru ku liba e ma ka ke ju ma ke ko pa okorojo ye kaduna ibo pe mudalu ke do ma kafiru ade gbadu me shuma wazi me gbe qur'ani mu ma e ba ibo pe yastuna yastuna gide e shi arabu ba e, e yastu shi yani yabsuture eh, yakaduna yabsutuna ilayhim aydiyahum wa alsinatahum bisu ile yan kuma kare yubadiruna alladhina yahtajuna alayhim bi dalail sahiha min alquran wa yabsutuna ilayhim aydiyahum wa alsinatahum bisu yan kuma kare fi tafsir ayalalade oyo akini ibo pe mdal kedo ma umu male ba yastuna turukuma men da buma ibun ma den abu mama alladhina yatluna alaihim ayatina abuki agbaya nwuma ebe edoma nwuma kine nka kuma chuma kuma ma o chumola ya kadu na istuna idope kuma do chumola amo ya abiki agbaya nwuma sai daga chuwazi okuta mu na edoma nwuma ina nke edoma aka ma kuma ce opportunity ka ma kuta kuma kini pegbe ene ka ibi na aka ma ke ma na kini lafiya ehun leni

ìjọ jẹ́ gbèsè gẹ̀ẹ́dẹ́ ẹlọ́lá mi háàí ẹ̀mọ́ṣáláṣí dúdú ẹlẹ́mọ̀ẹ́ni ẹlẹ́gẹ̀ẹ́ wá gẹ́jọ ayé ẹ̀yí lè bá fún wùyọ ìlà òyẹ́ pẹ́tọ́ mẹ́jì ẹ̀lẹ́gbó ọjọ́ àkíní ìnàbókì déhù ma bọ̀ pẹ́ bọ̀rẹ̀ gẹ̀ẹ́nẹ̀ máa tí nìkú máa ọ̀tù mọ́ọ́lá ẹ̀ẹ́ ọjọ́ àkíní chenki chiwazi kumati yawo me kiachola kumaka ome tichunga awo me to afa unabiukum ujama kumema bishari min dhalikum enwe yiki ngo biene toli kumegbo ile ujama kumema annaru una mema gbon una ngadume wa'adaha Allahu na kafaru ungojo chajia ngama kafiri taka buku makuja ya lebo maeni ihi yan kuma kama shi kakin hi afa unabiukum ujamakum ma min enwe ki bie ne enwe ka me ne he do nga ma waji ne kuma ne he do nga bo bi qur'ani bi akolu lule ne ka me ne he do nga hmm. ma ti waji ne yi ma on ki ne amekume ŋutu la kawazi wa ada allahu alladhina kafaru ama ama kadri le umma du shajia tane nume ogene le ngi ibn kathir ngi dwai tafsiri ngi mi yani hi ai wa adhabuha wa nikaluha ashaddu wa ashaqu wa atamu wa azamu mimma tukhawifuna bi awliya allah almu'minina fi dunya azaba ojo ko bata ojo unwoji tenwe ka ma dunya ma ba kwa okulile ile نعم wa المصير salmasir arabitu yela ibiyana tabale يا أيها الناس يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له نعم وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب نعم تبارك وتعالى إنه يا أيها الناس أمامنا ضرب مثل ما هو جيش تمام فاستمعوا لا من نتفهم بوجه لك ولله المثل الأعلى وجوه تاتي أجو أونين amma abin kuma shame na alaci amma nan masalu sau ujuye bibi wace mai tsanihi inan lalzina tada'una min dunillah amen kuma ya dawa odi me ba len yakuluku zubaban manike shonu manike shonu ha shishinu e hokani ogbodo amudi manike shonu ha shishinu wala wajitama ma'ula máa dágba turukuma mójúkó dépakó turuka mòdè kìdí nàìjíríà kó máa ṣọ́ náírà kìsí mamílẹ̀ dùnàmà màkà kí ní àmòdè kìdójá cameroon àmà kó máa ṣọ́ náà ẹ̀hẹ́ yún ìyọ́ yẹ̀yẹ̀ ìkìdó àmòdè ojá ní china kó na ṣọ́ ní ẹ̀hẹ́ yóò àti ìyọ́ àhóyè máṣàkà mú mójúkó wa ego ma gwenye igwo bole nte eh, achịcha ya mụtachi na tọn ka achịcha ya mụtachi bọla mate she an enwu dukwe ya do ma yi ga la yastankizuhu minhu ka jalin ale bo ten ma dumi de omi mi kuchun dawfa talibu wal matlub ene ki ki gbe ni igbo ene gbe nwa nwace n'igbo abdullahi bin abbas yanihi at-talibu yani a sanam al ya yani a zubab yanihi ene ki anya don na la chodi ene kuma anu kuma don ko nwa shishi to dale ma yanihi asudi yanihi at-talibu al wal an ilem dunga kini hi da'ufal da'ufal ah, da'ufa abidu sanami wa sanami ene ki araru ene ki araru e di ohun se ni o de ki araru e ya mo se ni igbo bilaha ga ما قدر الله حق قدره إن الله لقوي عزيز ما قدر الله حق قدره أجو يوم عليكم وعلى قلعي دكي

Eh, ma boji ma mojon ma abdadullaha wa mattakullaha haka takwahu alkitukwa kuma chukwa ojo ma chukwa ojo abalen alkitukwa kuma arara ojo ma arara ojo abanelen alkitukwa kuma mujima ojo ma mujima ojo abalen uji ma kadarullah haka kadari hire inna allaha la qawiyyun aziz allah ce nu kwayo uji ma ngbe ubilaha الله يصطفي من الملائكة رسلا ومن الناس ما شاء الله إن الله سميع بصير الله يصطفي من الملائكة رسلا الله أنه كان من ملائكة يبقى ما سمى كتنوشه ملائكة ما كوكي دين تيوه بك ما مي يهوه ليبا ونوشه وشه واجرهم mẹ́la ikú kùmà kí nyá mímí ẹgbà kì nyá gbé mi ẹlẹ́ úṣẹ́ òjò yìí wá jẹ́dọ̀ mọ̀ mẹ́la ikú kùmà àdúwà yóò kàtí mú dáńgá níbi kì jẹ́ kì dáńgá níbi lẹ́ úṣẹ́ yìí jẹ́dọ̀ mọ̀ mẹ́la ikú kùmà kí nyá hàlákà mú nà kì wá dágò já nà kì gbógu kàbọ́lẹ̀ hàlákà úṣẹ́ yìí wá jẹ́dọ̀ mọ̀ tó já ká mi mẹ́la ọjọ́ ko ma ju sojo bi ko jo mi bele ko ma ngo ju sojo yi ingo de pe ingo ne ne ka do mo bi rasul rasulillah bi ne ki ango ju se ngunu sojo o ka ya je ngini gide nu nga tin unu se ani bi nga tin e o se ka ni bi ye o se le nga agbadu je nga ni bi to ba lo de ki qulale inna allaha laqawiyyun يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يعلم ما بين أيديهم الله يتمم كي دوبا مونوشن لله ẹ̀mù yìí kì dọ́gba ma ìṣe mà wọ́n ma kálífọ̀hùn ẹ̀mù kì ma ìṣe mà ma ẹ̀kùn màlìgá ṣe lè gbúdú ma ṣe mama kì màmá àṣetán ọjọ́ ṣe ní màmá tó dáa inú oníṣẹ́ kpụrụ amị mela ekwu onụcha ọjọ ọrụ uche agọ kpụrụ amela ekwu alụ akwụmalụ kpala malụ onụcha ya amụne gbụkọjọ akwụmalụ malụ macha transgresi macha gwọ n'ọjọ daba amụne dọkọ kama nibi ọjọ dị gbogbo isa ibrahim suleiman dawuda gbogbo akẹrẹ níbi sallallahu alaihi wasallam ma kó ṣaka ọyọ mẹnkì dẹgbọmọ mẹnkì dúbi ma yá yẹ ma gbọdọ bá التي سورة الجن لكن عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ابتغى من رسوله فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم عن قد أبلغ رسالات ربه وأحاط بما لديهم وأحصى كل شيء عددا أو جاد قاعد أمون يا جماعة الله إلها يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون آياتك أتلو بي وإلا الله ترجع الأمور وبوجون الأمر هذا بيالو يا أيها الناس أو أمامون اركعوا مدوت يكوكو واسجدوا ṣẹ́yàlì ní àmì nìkí níbá ya yi wa lèzi na amonu amakumadi imani kọjọ oruka'u mẹtọ tó yí kúkú wasu jídù kuma doji kanẹ wa abudu rọ̀bọ̀kùn kuma yara rẹ̀ ń dúmẹ̀ oruka'u mẹtọ tó yí kúkú ṣọ̀wé ṣe dọ́mù ẹni kí adágún òkè ọtú yókù ọtú yókù

ọjọ́ eh, akámọ̀ṣẹ́dọ̀ tó otu tí wọ́n lọ̀wọ́ tó yókù rẹ̀ eh, ojókù kéte ìdágbò àti ìbádà ojókù kéte ìdágbò àti ìbádà sùjẹ́dá kéte ìdágbò àti ìbádà ìmúdà nígbà fi kéte ìdágbò àti ìbádà ẹgbà fi kéte àti ìbádà ní abáyọ aliko mɛka awo yi kan daka ko ya ɛtɛ wala يا أيها الذين آمنوا med amek med imani urka u med oto kuku wasjudu med ojikane to ojika du kana jo ino la fatiha e ba no la muden dun iya no la salamu alaikum warahmatullahi wabarakatuh ti yeda ka ti ajire ya ki da na simo yoron hmm. eh edo e bonyo na abajo mo idu mane ngoyo sujudu shukru sujeda lake ti ibada nga simo yoron so sujeda kiti o ni kidate as ibada dabal kinesi dua en akinesi dua kuma shi yan na duwa ga yace ba ya m ba goma salace mu giduma ne kin sha duwa shi sunna ne mai goma shi da mai yan ka nabi mata ba shi mu mata ya goma shi don ehu na da ba ya masalace mu giduma ne ya wala ka mu ka mu e ba ko na mero yo ba ko ya wala ka mu ka mu ya mu ta shi ne lo alikum so ka nabi gol ke ga ke wona ne da ke te shi ba engalekisi unga ana kopi wabudu rabbakum mera rondume wa fa'alul khair en dukuma kengen yo mechi hmm maka kenyo mechi ini akini eh, enyo yikide itupe na be kenyo yikide ma kenyo me ko da o yo ka kenyo chime abdu kinya mechi me ngode yipekele gogen to ibili ojo ki payo ati ibili ene duke che ibili acha jume ona yi ya wahid abdussalam bali ya kola ya quote eh, ibn al-jawzi talbis iblis yanhi egbadu kado jo akini kolo jo chenana kolo jo nu chenana kado jo gene leka iblim da batangola yene buka iblis adaba tunyangola magale chamachi kukilinga dini ine wa kiblia adaba tunyangola magale akini kolo ni nu bu chenana ana san me mawala kibiyo ju ime atini atini atini wo bele teme

anya wedo bụ kọlọ ọjọọ ka tega ya gịnị kọlọ jihad n'ugbochi na anaba ye ni egbala ibili ka m dabata n'ụlọ ya tìrala agidodo litafi ole litafi ye ni wikayatul insan min sharri insi wal jan wa shaitan yani ona kibili e ona kini ki ola on enkiri ta fi wala kwallo jin idan mutu da ba na lai kwallo alheri ba to a kajo yin ibili a shajo e e ma ne un ya jin wa ana kwallo kwallo ba na lai ọjọ́ kí méjì kúrò dùnmọ́ وجاهدوا في الله حق جهاده هو وجتباكم نعم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم نعم فنعم المولى ونعم النصير وجاهدوا في الله أنا أنا كيتشكو كلا قدين وجال جانيوبا akitukọlọ ọjọ́ ọ̀nà ọjà nìyàmù nìkú máa ṣe káàkiri àbúkà dọ́mà kakini o jẹ́ ẹ̀mí emi a ọjọ́ gbẹ́dọ̀ ọjọ́ lẹ́ka ṣe ẹ̀hùn sí ẹ̀fọ́ tí ẹ̀hùn sí contribution lé rẹ̀ ọ̀kàrà tún ẹ̀dọ́ máa kọ́ ṣe ẹ̀dí ẹ̀kàrà e tí kọ́ ṣe ẹ̀dọ́ máa contribute mẹ́ ẹ̀dí e contribute mẹ́ ẹ̀dí ẹ̀nẹ̀kẹ̀ e adọ́kọ́dù ẹ̀dọ́ máa contribute contribute mẹ́ ẹ̀wọ̀n gọ́gídé apàbẹ́ẹ̀dẹ̀ abà àṣẹ ilẹ̀ àánùkwáhìmù yamda ta le ogbo kina duke ti kadi no yo fi nyoban ma ko masalaci no hidu ko masalaci ale ke anyoban al karata ale ke anyoban al ki waza ale ke anyoban ma ba to shan emde jihadi mechi jihadi yo mechi opa ojo huwa ya al umma muhammadu sallallahu alaihi wasallam

ojú ra dínà àbàpàkẹ̀ ṣe wáyé òbílẹ́gẹ̀ yẹn ni wọ́n ìtẹ̀bá kún wọ́n máa já àlà àlékún fi min ẹ̀ àdíìní kìdẹ́ kùmẹ̀ ya ṣe yìí nígbà dú tabaraka wa ta'ala di harajù nù mẹ́wòjìn ni na amu ẹgbọ́kùn máa kí lẹ́sà alàl'àmá àrọ̀jún wọlá alàl'àrọ̀jí àrọ̀jún wọlá alàl'mẹ̀rìbí àrọ̀jún ń àbúkùn máa dọ̀kàtú àlú ńàmù mama kuma kí lẹ́sà alàlàmí àrọ̀jún sẹ́nkà ìyànà ọ̀hẹ́ kàkùlẹ̀ jáwà lọ́nà kí a ṣe lẹ́lẹ̀ ìbádọ́ àkàrọ̀jú ẹ̀hẹ́ yíya ìṣẹ́gbogbo ìgbẹ́gẹ̀tẹ̀ yàtẹ̀ ń ilẹ̀ tí alùnrin kẹtẹ̀ ń ajọ́ ọ̀làmù yìí ma dé láàrọ̀jú àrọ̀jú lẹ́kọ́ yìí kùránì tí àrọ̀jú máa kà ní àrọ̀jú ohun máa kà yìí ẹ̀lẹ́gbó kàtúnnalẹ̀ gára ọgbọ́dọ̀ kàtúnṣẹ́ lárabù ti ni àrọ̀jú tí àrọ̀jú àrọ̀jú lẹ́sẹ̀ àmì àrọ̀jú ikaki àrọ̀jú si sí ìdè ìkìrá àdún haroju. harajun ojo lisa alal ama yani ama kujuho harajun ojo da gitu numujin asis alken akima mama ne ke duho gani ojo ngogo ya ma muwe tutrale ma ja'ala alaykum fi dini min haraj ojo de gitu numuji hadini ay min mashakkati ojo de gitu idu numujin en kuma ma ne ke chin ma kallafakum ma la tutikun tutrale ma kujuwa ma yanhi ogo ka ce gidai Ona edunyi ya cho dago mele ele tule o mudeji ya mudo ugu machi amalu ami oja bo machi chi dago ugu dago ka hadithu de dai bulugul maram yani o ugu chaka chwala asar maru chi dago ka o azuri o o ishai ama waledu ona niki ogbodun dure egbadu ko do e chi dago ka machi kasuru ebo maduko ugu maju ya ko ugu so ma cha amal ama amo jabo acha banale beba ti je ma ki ma so una do do moto ya ya cho ya do je ngore ya cho ya ya nalule ya cho abaki ame gelele na na na na kisenge gbiti ke ko ga gbiti wa ojo holola wa ma ja'ala alaykum fi din min haraj dalen abu musa al-ashari bi yemen dogba un do ma ci wazi dogba muazi ka kana gbo akani bi koje ti yemen ni ubi ana ma jenyo lelo nya kere babu musa wala to kona abu musa al-ashari un do mo dogba zo e ka abu musa wuyi ki a complain ngale sala saka ne bi akito ko ka je muazi turki le ba lu ko kuma ya je mo me na ci wazi to le ce jiji shem me ni ki nir akunu ke te mamudu shem me alumne me ne ne kala me ku me lu amalu mɛlu kunukunukunu ŋɔdɔmɔgɛ abuma yaka ne ka kolo adujuni bɛsirɔ wala tunɛsira ɔlakɛ adɛda mu nɛ bɔ kadi ni kidze tsi ma mɛ n'aka wa yio gboku mɛlu ya tsi wa azi ɔlakɛ adɛda mu nɛ bɔ kadi ni kita la ɔma ŋu mɛ mɛ ka ɔma yio wala tunɛsira ɛlɛ kumɛ kanga mɛ kuma gbɔ kuma raba di ni dɛmɛ ka ɔma n'o.

he mayeje hegede yon mayeje hegede yon we eke come down to their level echane alhammu wal aham. kama kan nabi sallallahu alaihi wasallam kan muaz bin jabal yani fatakun awwal ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illa allah weke concentrate uji tauhid da kemo yodo mu ma kema nabi dun ma egbede egbadu kenya kini ojo tini lu e ka machine ra turma mene ma dojo mamam da mojo tan mama nabi dan wa ka nabi tini no anhu mm-hmm.

ọgọ́ ọ̀la ọgọ́ ọ̀lọ̀wọ̀lẹ́ kùmákàyí ọgọ́ ọ̀dúnlẹ́ kùmákàyí tó ẹni kì máa ní kí dágbògbà nì ọ̀gẹ́lẹ̀ ní à ẹ̀ẹ̀tọ̀ ẹ̀má ní kí dágbògbà nì ní ẹwọ̀ ẹ̀ṣàkàṣí kúrò aláhùn ẹ̀ṣe sì dé pákí náà méjì àṣẹ kúrò ṣe àṣẹ kúrò ṣe pa padà sí

mayu muhaz bin jabal annabi sai ne ne ko karatu yo muna ayo ka ayi mi ayo akinihi ibunya nga ne bi kola gide mu ma ta mi sahabu meji kai kola mu ma eh yassira wala tu'assira ibunya ya kola mu ma abu musa al-ashari mayane mayu muhaz bin jabal abunya ya ka ma akinihi bashira wala tunfira binya kilama ìbò mọ̀ gbọ́dọ̀ ìtọ́ ẹ máa. so ibe akice mu ne allahu tabaraka wa ta'ala ni ohun da gbiti ti hadini ni millata abikum ibrahim ọkwa tama ibrahim ohun mai doji ohun jọmọ ya ṣe ni de huwa ohun anabi ibrahim ba sẹ́mà kúmùlì musulmi ohun dodo kúmẹ́ takùmẹ̀ yóò dọ́ àpànú ni o ii amesi bụ abụ ama akpamesile bụtụ kuma mụ da dume ami muslimin ama tọrọ kwe ŋojo kuma dudu le ŋume kpala ba ni ibrahim adu ŋume ide suratul bakara le gbage asi aduwa gbogbo kuma akinihi e, rabbana waj'alna muslimin laka min zurriyatina ummatan muslimatan laka ene ojo omi kpọma mi igigi aka mụ da ma tọrọ kwewe ama ma du kuma onya kuma anya lo lewa ba ingo muda ingo na be ki chama tolo kwewe ma ngo gumage yani muslimatan laka ama papa ama ma kina boku ma chama ba kwa akoje le tobo yo akito abe du kuma je kuma gola mi ama tolo kwewe ma do do make ene ki atolo kwewe ma do ka ba kwa ene alaikum to huwa sammakum almuslimina min qabl wa fi hadha iyo alqur'ani ma ngo liyakuna rasul ọjọ́ àti torí kí jẹ́ kí ounú ṣe kí mú di aleikum shahida shahidan aleikum kúnú ṣe kí mú di ẹ̀nà ìjáàlì òjìmẹ̀ wàtàkùnù ṣuhada alannas kàmẹ̀ kúmẹ̀ àmúdàbó kúmẹ̀ àwọ́ ìjáàlì ojá mú na ìbékìlẹ̀ gúdù rẹ̀ وفي هذا تدربته وفي هذا يعني في هذا لما يعني إيه القرآن النبي النبي إبراهيم سماكم المسلمين من قبل يمدوا بقى تبقى من وفي هذا وقال لما أنقض متى بقى القرآن له ليكون الرسول أجوا أشتركيه كونوا شكموا دي أنا جالي وجمع كم كم أنقض دي جالي وجمع فاقيموا الصلاة مدى ودعوكم شيء وآتوا الزكاة مدى زكاة واعتصموا بالله ما ونيو غاغاغا ما ينو ما كي كودا بوجوتين واعتصموا بالله هو مولاكم ان تشبي يوم ونعم المولى ابو يشبي يودك ونعم النصير ابو ياتك فكشكا غوني كوجي يكوجيكو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك